أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كما كافي سبحان لكم ووجوني ونني صحيح بهاري حديثي 2276 لا در لا ري باب القطاع قطاع إيه؟ باب كيبون كفوية كيبون كفوية كيبون كفوية حدثنا سليمان بن حرب حدثنا حماد بن يعيا عن سعيد قال سميت عنسا رضي الله عنه قال ان المقول سيدنا أنس رضي الله عنه تطبائك أراد النبي صلى الله عليه وسلم أن يقطع من البحرين أما دنيما وان كورو توقع الدنيمة النبي صلى الله عليه وسلم بفهم أنصار فكانت الأنصار أما أنصار ذلك يوجيش الله صلى الله عليه وسلم يا رسول الله إن فعلت فاكتب لإخواننا لا لا تقطع لإخواننا من المهاجرين مثل الذي تقطع لنا وعني وعني بسلم gbogbo ẹ̀bù fún wa yìí bẹ́ẹ̀ náà kò rí bù fáwọn ọmọ àyà wa tí wọ́n jẹ́ mọ̀hàjẹ́ sọ́kè ìjìra wa mọ́tòkú tó kọ́wàá jọmọ́ nílẹ̀ ìfàbù fún wa قال فتراونا بعد عثر الله أكبر àríwá ni à bẹ́ẹ̀ lè ṣe dáadáa àmọ́ lẹ́yìn bàbá lọ tán lẹ́yìn ni ẹ rí ìfi ìmísí àwọn kan àwọn kan lọ ìgbé àwọn kan dájú àwọn kan lọ àwọn kan wọ́n mọ̀ gbé àwọn kan jù lọ báàbí afẹ́ra wọ́n ká àwọn kan àwọn kan kú yín lọ tasbiru ìmọ̀ àbínú ẹ̀mọ̀ sí sòrò àti àtàkàwò ní kí n kàrí ni sí باب كتاب كتابة القطاع باب كيف يصدقك بيه يقرأ كتابك باب بعد عفو منك باي حديث 2377 وقال ليث أن يحيى بن سعيد عن أنس رضي الله عنه وسيدنا أنس رضي الله عنه دعا النبي صلى الله عليه وسلم عن سارة يبقى لهم بالبحرين من جراب عبد السلام في أواء أنصار هذه فوالبه هذه قوة الغفوني من البحرين فقال يا رسول الله وانا هو جيش الله إن فعلت فاكتب لإخواننا من قريش مثلها بسرعة تقول باب هو يا كقولة كي أوان يا وانو قريش إنهم محاجرون من كفوان كفوانا لم يكن ذلك عند رسول الله إلا النبي صلى الله عليه وسلم فلم يكن ذلك عند رسول الله صلى الله عليه وسلم قال إنكم ترون بعد عشرة قل يا ريفي في كل يعني يا ريفي الدواء كقال جهيلو نقلني فاصبروا حتى تلاقوني في تسيروا تسيروا تسيروا تسيروا تسيروا تسيروا تسيروا ẹwà tí a lè ṣẹ̀yà islam ti máa fi àwọn àmì sí báwo rẹ̀ sọ wàhálà sílẹ̀ sàrè mi ẹ̀lẹ̀ ọlọ́wọ́n bọ̀ ní sí ilẹ̀ ìrájúdájú ìrájúdájú ló fi sàyè قال إمام بخاري رحمه الله إمام بخاري حبل حبل على الماء باب قيام ملك نونو Ah, àkúrí pẹ̀lú omi àfẹ́kọ̀ọ́ ń pa ilé àbẹ́bí ṣe ilé ìwọ̀ fún wa láti mílíkì màálù ni mílíkì ẹran ni mílíkì ràkú ní kí ẹmí ṣìkà lómi fún ọjọ́ fẹ́ tà ní ẹ̀rọ fẹ́ lò nù lé wọ́n fi lò kàrẹ́ nù lé ẹmí mú nù lé ọ̀fà burú mẹ́ta ẹmí ṣìkà lómi ó di yé ẹ̀rọ fẹ́ èèyàn raw milk ní kí kàtàwọn yẹn táwọn bá gbà tán àwọn lè ní milk pẹ̀lú omi ó di báàbí sọ pé ìyẹn lè milk pẹ̀lú omi wọ́n gbá ibi àti gọ́rí àti kàárí pé Umar bin Khattab radiyallahu anhu ní ọkà tí ń ṣe ìkó lálẹ́ ọkà tí yàgàrà Fatima wọ́n ti fún mílìkì ẹ̀ta kó mílìkì mímá fàtíhìn a bàmá àwọn àdírí mìíràn sí ní haramu kama omi wani a bani na lọ́jọ́ àrùn sábẹ́ mìíràn wani a bá mìíràn ní òsì ń gbà yìí si wani mìíràn ní sí wà ní ìgbà yìí ní rí wa èyí lọ fà á ọmọ ògùnà Abdulaziz radiyallahu anhum náà kó bá yọ sí gbogbo wọn ọdún yìí wa àwọn mílíkì yẹn fẹ́ lòmí ní fúnra rẹ̀ ọ̀rọ̀ mílíkì ni o ti fúnra fún mi ni ìyẹn lè ní ìsìnkú lómi wallahu ta'ala alam ní 2378 حدثنا إبراهيم ابن منذر حدثنا محمد بن قليح قال حدثني أبي عن هلال بن علي عن عبد الرحمن بن أبي عمره عن عبد هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من حق الحبل أن تغلبوا على الماء قال أبي هريرة رضي الله عنه كم يتو كيه من طالع كم ينزل كيه كم يكيه بينا كيه نفعلوا كمي أي من tí ẹ bá bẹ fún yẹn mu ni tí ẹ bá ní àlejò bẹ fún mílìkì mu ìgbà ẹ̀kọ́ ni kò fún mi rọ̀ kò mí sì kọ́ lómi sí sábòrò mbẹ̀ ìwọ́n ní abẹ́ ta ni ìgbà ẹ̀kẹ́ yẹn ti kí ni ẹ̀kẹ́ yẹn mi sì kọ́ lómi. kára imam Bukhari rẹ ima olóòwò báàbù rajulu yakunu la olmahar amra aw min a ifni aw nakal báàbù arákùnrin jẹ́ pé ó ní ibi tí ń gbà àbí ibi tí máa ti n gba mu mi nínú ọgbà àbí nínú àwọn قال النبي صلى الله عليه وسلم من باع نخلا بعد أن توتر فثمرته للباع فالباع الممر الفقع حتى يرفع كذلك رب العرية بعض من باع نخلا اجبت كدبنه كدبنه بعد ان نبقى كدبنه يتسو وزين هذا نبقى تتسو ثمرة أول البائع كما تعي أنتين تعي من يسوي كمية يوصلين بجتي أنتي قرأ الباء الممرة والساقتي àwọn tó ń lò ní oko yẹn àti omi odò àtà tó fa owó kàdá àti tí wọ́n fi lò tán rọ́bùlà araba àtúnni tí wọ́n lò nínú oko yẹn gẹ́gẹ́ bí àwọn ìrìn tí wọ́n bí ọkọ̀ nǹkan tó ń lò nínú oko yẹn lákùnjúwe àwọn àwọn haúsá yẹn tí wọ́n ní kíríkì tó máa tó bá ní lẹ́yìn àkójá ẹ̀ lẹ́yìn màálù tó máa fi ro oko wọ́n á ní ọrọ̀ oko ràkúnmí à ń bẹ̀rù ọwá ní àwárà ló ní àrà òkúlọ́ ọ̀rà àti ràkúnmí àti irin iṣẹ́ tó ní ṣe gíní ẹni tó kàǹkà ẹ lónìí abẹ́ kó òyìn lọ́tọ̀ lọ́tọ̀ ni ibi ẹni yìí nígbà tó ti lóko ní tó àmì náà ní ìwọ̀rọ̀ ní ó di wà wọ́n ṣe ẹ́fíìsì lè sínú ẹ̀ omi ilé ọ̀ àǹtì tí kò ní sí ẹ̀sán ń bẹ̀rẹ̀ pé ilé ọ̀ kọ̀ọ̀kọ̀ ó fẹ́ tà so èyí tí wọ́n tà tí wọ́n kọ́ sí ní ó ti finish everything the television bẹ́ẹ̀dì everything ti wà mẹ́ẹ̀ láti ẹ̀mọ́ yàtọ̀ sí ìtọ́jú ó fẹ́ tàbí ẹgbẹ́ kò sí ẹ̀sán nínú rẹ̀ ó di wa wallahu ta'ala alam náà. ẹni tó tà ẹ̀ òun ló kàá lórí ìdí kan báyìí kọ́ fẹ́ lákọ̀ọ́lọ́ gbogbo ẹ̀sìn òyìn lọ́tọ̀ ẹ̀sìn ìwò dẹ́nu ti di pa ẹ̀ lọ́tọ̀ ó ti yé àbí stroke. Hmm. Alright, bẹ́ẹ̀ni, mo ní ra lẹ́yìn wọn ọ̀rá lẹ́yìn máa bẹ́ẹ̀ni, ẹ̀kọ́ kábọ̀ mẹ́, àwọn agreement pé ìsinmi mẹ́ra ó di wà náà ti sùn yẹn ní ewu torí ẹ̀ tí mo tó wà bèbè ẹ̀ tí mo tó wà bèbè bí àgbàdo òun ẹ̀sìnrìndà òun kò lè ojú ẹ̀ náà òun náà lè ojú ẹ̀ náà ó lè jẹ́ pé sọ̀kù lágbára kan rí two thousand three hundred seventy nine àbí أخبرنا عبد الله بن يوسف حدثنا ليث حدثنا ابن هشام عن سالم بن عبد الله عن أبيه قال رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من ابتاع من ابتاع من ابتاع نخلا بعد أن بر توبر فثمرته للباعي إلا أن يشرد مباع متاع عبدا ولا مال فلا ماله للذي باعوا إلا أن يشعر بالمبتاع لين على عيدهم سيعلم يكوينان وقال سالم بن عبد الله وقال وباري رضي الله عنه قل من قلت بسيطي أن تبقى جبنو لما كان سورة كان أني tó ń tàá yẹn ló ní èsù tó ti pẹ́ yẹn ilẹ̀ àyìn kẹrẹta lèmùtàfẹ́ tí wá tà fún yẹn wà mọ́ra pẹ̀lú kí ni èso orí ẹ̀mí bẹ́ẹ̀ ni tí wá ta ẹrú ẹrú yẹn bá ní dúkìá ó di dúkìá ẹrú yẹn ẹni tí ta ẹrú yẹn ni ẹrú yẹn ọ̀tọ̀ dúkìá ọ̀tọ̀ àti tó bá sọ pé tó mọ́ra ti dúkìá rẹ̀ náà ni tí a bá yorùbá sọ pé ń tó lẹ́rú lẹ́rú àlú ẹ̀kọ́ ni. والله تعالى عالم امم آه. هذا انت ميلوني انت اللي بينه اللي دوكي على ودي دعم يروني ودي اما تلو بكي بيرونه هنا رابع قصانوه ọlọ́mọ sàlẹ̀rù sàlẹ̀rù ayé ẹ̀rọ ọlọ́run kọ́lọ̀ sí wa عن مالك عن عنافع عن ابن عمر عن عمر في عبد وبرا وبع عبد مالك بعد النافع بعد عبد الله بن عمر رضي الله عنه عنهما عن عمر في عبد بن كاروب àbísí àwọn àgbébísí wá kọlùkọlù sọ́lọ́sọ́lọ́ àti wọ́n lọ pé بإسناد مذهب جدوس تسبيشن ثم بعد مالك يقول من مالك قالوا نافع نافع قال عبد الله بن عمر وانا نبي عبد الله بن عمر انه صحابه عمديني هو هو بالسكت لسنة بالسلم هو عمر زوقي انه صحابه قفصي هو ثم سنته وديه abdullahi bin umar yìí ọmọ tiẹ̀ wá ní náàfẹ́ náàfẹ́ òun ni àáfàá kó ìmáàmù malik ó di wà tó máa gbà pé bíṣọ́ wá skúù yẹn yẹni golden position ọlọ́ọ̀bà fún ọdún mẹ́ta fọ̀rọ̀ yìí ọlọ́ọ̀bà sùn kàánán 380 àbí sallallahu alaihi wa alihi wa ashabihi ajma'in السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام دلوقتي Mm. Eh? Eh, oníkàbá lónìí wọn. wọ́n á ní ọmọ lòun ìyá ti kó lẹ́rú mọ́ ó ní àti amatu rọ̀bà ẹ̀rú bí ọ̀gá rẹ̀ ni. ọ̀gá rẹ̀ ti làákùlù pọ̀ ẹrú òun jẹ́ ọ̀gá fún ẹrú yẹn òun jẹ́ mọ̀mọ́ fún ẹrú yẹn jẹ́ ọ̀gá fún ìyá yẹn ìyá yẹn jẹ́ mọ̀mọ́ fún ẹrú yẹn fún ọmọ yẹn tó lè di ọkùlù pọ̀ ẹrú ó di wa ẹrú lè bí bẹ́ẹ̀ láàrin ara wọn ilé ìlú ọ̀gá ni ẹrú kùlù ẹrú ó di ilé ìlú ọ̀gá lónìí àti kí nìkan ta ó fún ẹrú ọ̀gá ẹrú ẹ̀ lónìí ẹ̀mọ́ ó di ikọ̀ hmm. ẹrú hmm. wọn lè sáámọ́ wọ́n náà sáré ó dìyàwó ọ̀gá rẹ̀ nù hmm. ó dìyàwó ọ̀gá rẹ̀ ni àmọ́ ìyàwó fẹ́ pé kò ní ráìsì bí àwọn ìyàwó yòókù ni òdì lọ́fàá ọgùn ológun mọ̀dá ó sábì ọmọ ó sábì ìyàwó bẹ́ẹ̀ afẹ́lẹ́ rẹ̀ kò ní ṣe agbára tó àwọn ìyàwó tí wọ́n fún pẹ̀lú ìyí lóhùn mẹ́ra dáre oye òun ẹrú àwọn ọ̀pẹ ilẹ̀ àzúwájú àwọn máa málàkàtì àìmánu wọ́n alẹ́kùn mú sẹ́lám jà náà hmm. hmm. hmm. Ìjọba ọmọ ìyàwó ọmọ ọ̀nà kàtà ìmánú hùn àmọ́ irú ìmọ̀sọ́mọ́ pé kò dípò ìyàwó ó di dípò àwọn ìyàwó yẹn ó di yé ẹrú yẹn kò lè tẹ́ mọ́ ibi kó firi ẹ̀kọ́ gbẹ́sẹ̀ kò sáyà fi ṣe ń tílé àwọ̀ ibi kó firi yẹn kò sí ọ̀pọ̀lọpọ̀ yìí máa kẹrù ìka ẹrú yẹn máa kẹrù ìyá ọmọ rẹ̀ ni ó di ní nàm. Orúkọ onínú ogún ọmọ rẹ̀ ọmọ àti ẹ̀yẹ lónínú ogún ọmọ ọmọ ẹ̀ bá jẹ òun lè níbẹ̀. Àwọn ọmọ ìyàwó ló ń gbọ́ ọ̀fẹ́ ní ẹ̀yà tí kí ó ní lẹ́gbẹ̀ẹ́ gbọ́n ọ̀fẹ́ ẹ̀ẹ́dì ọmọ ìjà ìjà ń tẹ́ta ga ẹ̀rú ìfúrì rẹ̀ ó di àwọn ọba alẹ́ haúsá ń gbà kẹ́nu ní ọtí sí wọ́n máa láwọn ẹrú púpọ̀